orúkọ mi ni Adébáyọ̀ Salami tí gbogbo yín mọ̀ sí Ọ̀gá Bello ayé kù síbi kan TV ẹ máa wò. Wascom Ventures làwa ń lọ. Wascom Ventures làwa ń lọ. tẹ́ bá fẹ́ ra computers lóríṣiríṣi ojúlówó kọ̀ǹpútà àtohun èlò tó rọ̀ mọ́. wascom ventures ọ̀gá lè jẹ́ o. pẹ̀lú wascom ventures kọ̀ǹpútà lílo dìrọ̀rùn. bó ti wù kí sẹ́lẹ̀ ro lómi tó kò lé lómi òkun àtọ̀sá alágbálúgbú lòkú fi jó lórí omi tó ṣàjó lórí odò. wascom ventures làgbà níbi káta kọ̀ǹpútà nílẹ̀ yìí. oníranran desktop àti laptop kọ̀ǹpútà ló kún fọ́fọ́ sí wascom ventures. ó ṣe hp dell acer toshiba IBM àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n tún ń ta onírúurú printer photocopier machine laptop battery àti àwọn accessories computer tó kù. ìròyìn ayọ̀ ọbẹ̀ ni wípé gbogbo desktop àti laptop tẹ́ bára ní wascom ventures ọ̀fẹ́ ni wọ́n máa bá yín sáfìsì ẹ̀. wọ́n wà ní one seventy one Ibrahim Taiwo road ládojúkọ ilé epo Lipcon Taiwo òkè nílùú Ìlọrin. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni oh seven O oh three O oh seven eight four one O oh O. tàbí O eight one six hundred five three eight one zero. Wascom Ventures ìtẹ́lọ́rùn ẹ̀yin oníbàárà ńlá fojúsùn wa. ẹlẹ́bẹ̀ẹ́ wọn ẹ kú àsìkò yìí o níbi kìbí ọ̀hún tí ẹ ti ń wò wá orúkọ tèmi ni àpẹ́sìn ayọ̀ àjàká mo ní sẹ́ẹ̀dẹ̀ odò bí pẹ̀lú ògo ọlọ́run ilé ọ̀mọ̀ nìkan mo ní àní ìṣìrìn o ìjáde àìwọlé lẹ́jẹ́ tiwa o mo ní ayé ti yí padà o ó dojú kejì o bí èèyàn bá ń lọ bìkan láyé òde òní kọ́ máa jẹ́ kí àwọn jẹ́ wọ́n á jẹ́ bí ẹ̀kọ́ jẹ́ wọ́n máa gbọ́ o arákùnrin kan ni ó gba ìpè ọ̀rẹ́ rẹ̀ lórí fóònù ó sọ fún ìyàwó ẹ̀ pé ọ̀rẹ́ òun pè òun fẹ́ délé ẹ̀ àtàwa ọmọ wa à nínú ọ̀hún ẹ wo arákùnrin tí ń bẹ ní orí ìjókòó yìí ṣe é ti rí i arákùnrin ló pe ọ̀rẹ́ ẹ̀ kan lórí fóònù ó ní kó wá olóòfẹ́ rí i nígbà tó débẹ̀ ọ̀rẹ́ ìpápá ọgbẹ̀mí lọ́rùn ẹ̀ nǹkan ọmọkùnrin rẹ̀ ọ̀rẹ́ ìsìnkíni ọ̀fà kó ń bẹ̀ ó sì gbé òkú ẹ̀ ọlọ síbo iná sọ́kà wí. ayédojúke ẹ̀rí pé nǹkan dé àwọn ẹbí arákùnrin bẹ̀rẹ̀ sí wá arákùnrin yìí wọ́n yà nígbà tí ń lọ dágbére ọ̀dọ̀ rẹ̀ ọ̀rẹ́ bọ̀ ń rí lọ ọ̀rẹ́ máa rọra àníṣẹ́ ìrọ̀lẹ́ ayé la wà yìí o àmọ́nú ara wa ó tásìkò tó yẹ kí arákùnrin yẹn padà wọlé kọ̀ láti padà wọlé ẹ̀ lẹ́nu kan wọ́n bá kàn sí ọ̀rẹ́ rẹ̀ yìí o lágbájá ní ọ̀pẹ òun ó ní òun pè àmọ́ kì í débì kì í débì ó ní hin àwọn agbe nọ́mbà rẹ̀ nọ́mbà rẹ̀ ọ̀dọ̀ nígbà tó sì fi kún un lé ó ní òun bọ̀ ní ọ̀dọ̀ títí ẹ ẹ̀ tó jòkó tẹ́ńkù jù wọn ẹ̀mí ó pè náà lágbájá ní ẹgbẹ́ òun àrètí kódé àríkódé ó ní kì í dé yìí ìdílé yín nìyẹn ó ní òun ò tí ì fojú òun gán ní rẹ o bẹ́ẹ̀ ni ìyàbá ìtọ́jú kan lọ́ọ̀kan rí i pé fóònù ọkọ òun ní gbẹ lọ́ọ̀kan yìí ọyà àdákẹ́ fẹmukẹ́mu ó fi làákàyè ṣe nígbà tó bọ́ta ó ké bàjá rẹ̀ wọ́n kàn sí àwọn agbófinró ọlọ́kan arákùnrin mọ́lé nígbà tí ìyá lò díẹ̀ lọ́ba jẹ́wọ́ ọlọ́wọ́ sọ̀dọ̀ ó sì ti pa òtún ní ọmọkùnrin mi fẹ́ lò ó ti yọ kó ń bẹ̀ níbo ló kú ẹ̀ wá wà ó ní ń bẹ nínú sọ́kàwé. hello Joshua ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ní òyìnbó ní nọ́mbà fifteen ní òyìnbó wọ́n ní bàbá tó jókòó lórí lórí chia tí wọ́n dè lọ́wọ́ yẹn wọ́n ló máa ránṣẹ́ pé àwọn èèyàn á wá pa wọ́n sínú sínú sọ́kàwé yẹn bọ̀ eléyìí tó wá tú àṣírí ẹ̀ yìí bọ̀bọ́ yẹn ó pè é ìyẹn wá sọ fún ìyàwó àti àwọn mọ̀mẹ́ pé bí báyìí pẹ́ni báyìí ló ní kóun wá pé òun lọ síbẹ̀ ní nọ́mbà fifteen lóyìnbó so ó wá lọ síbẹ̀ unfortunately ó wá má wá pa bó ṣe pa àwọn tó ti wà nù sọ́kàwé ó wá jù síbẹ̀ tó bá ti wá pa wọ́n bẹ́ẹ̀ àwọn bíi part of the body ó máa yọ àwọn bíi tó important sí tó fẹ́ lò tó ń tà fáwọn èèyàn so ìgbà tíyàwó ẹ̀ wá pe nọ́mbà ẹ̀ títí nọ́mbà yẹn rìn kò lọ wọ́n wá trace ẹ̀ lọ sí nọ́mbà yẹn wọ́n wá bèrè lọ bàbá yẹn sọ pé òun ò o pé òun ò mọ tí ó wà pé kò dọ́dọ̀ òun pé tòótọ́ lòun pè pé kó wá kó bẹ̀ kò dọ́dọ̀ òun wọ́n ní bí ìyàwó ẹ̀ ṣe wá lọ sẹ́ńkùlé tán sars gbogbo lè bàbá yẹn wọ́n wá rí aṣọ bọ̀bọ́ yẹn tí ẹ̀jẹ̀ ti mú tí wọ́n bó aṣọ lọ́rùn ẹ̀kọ́ tó di pópa ni wọ́n pe àwọn ọlọ́pàá àti gbogbo àdúgbò ni wọ́n ṣe wá arrest ìgbà tó máa gbé bọ̀bọ́ yẹn jáde bọ̀bọ́ yẹn gangan kọ́kọ́ jáde kó tó wá rí àwọn òkú mẹ́rin míì nínú ẹ̀ so ó dáa kíyàn máa sọ bí tíyàn bá ń lọ àtẹni tó bá ní kíyàn wá fún yàn ó yẹ lọ sí áùtì àbíbì kankan ọ̀ní ṣìrìn lórúkọ Jésù ó ṣe jẹ́ ni. mo ní kẹ́tẹ́ tí gbọ́ gbogbo ẹlẹ́gbẹ́ mo ní àní mo lọ́rọ̀ kan tí mo fẹ́ báyìí sọ ẹ bá fẹ́ jẹ búrẹ́dì yùngbàyùngbà tó dára tó lóyìn nínú precious bread òun gan ló dára ká má tanra wa jẹ olóyìn ládùn precious bread precious bread dé jagunlabi ìyẹ̀fun tó sọ̀rẹ́ ọ̀fun yàtọ̀ precious bread kọjá búrẹ́dì kan lásán àwọn èròjà tá a fi pò ó pọ̀ kó tó di jíjẹ ní òjò máa fara rẹ lókun òun agbára precious bread tìrìntìrìn ni ó máa lọ sọ́fun pẹ̀lú ohunkóhun tẹ́ ẹ bá fi lò ohun tó jọ yàtọ̀ gédéǹgbé ni wípé ó wà bromate free ewé tàgbàtà arúgbó tomida tọ̀tọ̀nkùlù ìlú ni wọ́n ń kan sára sí precious bread torí àjọ nafdac jẹ́ ló ń tẹ̀ ń ló fi jáyò gbogbo ayé iléeṣẹ́ precious bread wà ní agidi odò ó dín nítòsí third equator nílùú ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ nípínlẹ̀ kogi customer care number wọn ni oh eight oh five six five nine one seven six eight oh eight oh five six five nine one seven six eight precious bread oh, precious precious precious precious. Precious. Precious. Precious. Precious. Precious. bù. inú sọ́kàwé tó yọra fún yìí sí oníbẹ̀ ló ń gbé sí wọ́n sí sọ́kàwé ló tọ́ wọ́n bẹ̀ sí tọ́ bàtà lẹ́yìn kọ̀ọ̀kan wọ́n ka òkú mẹ́rin sí márùn-ún inú sọ́kàwé ṣe rí wípé ayé ti bẹ́gẹ́ ọ̀rẹ́ bọ̀ ń rí lọ ọ̀rẹ́ máa fura ìlànà náà la wà yìí o àánú ara wa o ẹ máa wo ìkànnì yìí o àwọn tí ń bẹ lórí ìkànnì ayékùsùn ìkànnì tẹlifíṣàn yóò máa ṣe yín láǹfààní lónìí bá a ti rí ma nù pẹ̀lú ọlọ́run ọ̀dẹ̀ ní ó kọ́ tèmi ọ̀padà o àgbẹ̀sẹ̀ àjàkálẹ̀ ní àtẹ̀mí tẹ̀tẹ̀ wò wá lé àtìkánni a yi ku bi ka talabishin ka yama. Ƙorafa na makana. Aliyah. ẹni ọba lákẹtẹ̀ ní jàre jì aláti bàbá kan rìgìdà ní jàre o ọdún ayọ̀ business investment Nigeria limited wọ́n ṣayédìrọ̀rùn fún gbogbo ẹni ọba fẹ́ kọ́lé kò sí ohun èlò ìkọ́lé tí ò sí lọ́dọ̀ wọn àwọn ni distributor Dangote cement bẹ́ẹ̀ fẹ́ tirẹ̀là símẹ́ǹtì mẹ́ta ẹ̀ ó rira lójú ẹsẹ̀ wọ́n ń ta páànù ìkanlẹ́rù fi ń ṣe wọ́n ń ta irin lóríṣiríṣi ìyẹn rọ́ọ̀dù àti páì wọ́n ń ta pákó plumbing materials wọ́n ń ta koko ọjà bá kò fọ́ gbogbo building materials tẹ́ ẹ bá rà business investment ọkọ̀ ti wà tí ọba yín kó kó lọ. ọkọ̀ tipa tó ń kó yanrìn wà fẹ́ni tó bá nílò tipa water tank ń bẹ fún rírà kọ̀ wá sí irú ọ̀dà àkúnlé tẹ́ fẹ́ wá débẹ̀ tẹ́ ò ní rí. ọdún ayọ̀ business investment nigeria limited wọ́n wà ní number one oníyà fẹ́ni odò ẹ̀gbẹ́ àti ní number one àòfin compound nídojúkọ omi iyè shopping plaza ìsábà ẹ̀gbẹ́ wọ́n tún wà ní ọlọ́mọyéye odò èrè road ẹ̀gbẹ́ àti ní engineer fọlábí residence nídojúkọ kóró garage arifun ẹ̀gbẹ́ àti nílé julius aremu nídojúkọ manowo ìgbógbó ẹ̀gbẹ́ wọ́n tún wà ní arógun residence odò èrè èrè àti ní ọdún ayọ̀ avenue òkòtò odò èrì wọ́n tún wà ní nọ́mbà six nídojúkọ dangote cement ọbàjànà lọ́kọjà ní ìpínlẹ̀ kogi ẹlẹ́pẹ̀jọ́ ògùn àlàbí adarí iléeṣẹ́ ọdún ayọ̀ sórí zero eight one three seven nine three nine five five zero tàbí zero eight zero five nine three seven five three nine four tàbí oh eight one six one nine six nine. ẹ̀yin ayébùsùn mi kọ́ planning committee akẹ́yìn náà hàn dáadáa pásítọ̀ polo ẹ̀bọ̀nkájà yìí ṣíyáwá àwọn alájọ ìlàmílógún lóko wisdom lójó sẹ́kẹ̀tì ọ̀gá ńlá nscdc ọ́fíìsà àwọn tó gbogbo òdòdó sì láwọn náà ọ̀hún ṣe àwọn adé ìṣúná ọ̀gá rúbà.